oyè yẹn olóṣà ń dùn ẹ́ àìwọ fẹ́ jóyè spiritualist ni o spiritual tó èmi ni ṣé o spiritual tó mi ọwọ́ mi ló ti validate àwọn ewé ẹ̀ náà ṣé torí pé àǹtí àǹtí àbíkẹ́ sọ àti sídẹ́ǹtì yẹ <laughs> fún àwọn tí ò bá mọ̀ ẹ́ wọ́n ó ṣògùn owó dé India tẹ́jọ́ ń yọ sí ẹ àbẹ́ ẹgbẹ́ accident yẹn náà wá àbẹ́ ẹgbẹ́ wá ejò ń yọ sí ẹ ejò ó ń yọ sí ẹ nínú ilé tí ilé ilé ẹtọ́ náà nà ẹ́ Tókunbọ̀ ó ti gbàgbé ni tó sá lọ tó lọ bá olùṣọ́ olùṣọ́ trans ó wá sọ yẹ̀hún di mẹ́ta kọ́bọ̀ ẹnu ẹ náà ló fi sọ̀rọ̀ ẹnu ẹ náà ló fi ló fi ló tún fi ló tún fi ń bẹ̀rẹ̀ sí ní ṣe kí n ṣe jẹ́ ẹ n tó bá wo olówó ló ní fi owó ẹ̀ ṣe ṣé wo mọ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wípé tó bá wù mí màá gbé owó mi màá lọ fi jẹ oyè nílùú mẹ́tàlá kò sí nǹkan tó kọ ẹ̀ bèbí ni mò ń ṣiṣẹ́ owó mi àǹtí àbíkẹ́ ló ń ṣiṣẹ́ owó wọn wọn bá àjọyè níbi mẹ́tàlá ṣé wọ́n wá yáwó lọ́wọ́ ẹ̀ wọ́n pè ẹ́ sórí platform ìwọ ló máa ń tojúlé káàkiri tojúbọlé ẹ̀nà rúrù ìwọ ni ìwọ ni tojúbọlé ìwọ ni tojúbọlé ìwọ ló ń fowó ra ọmọlúàbí tó ẹ pé ọmọlúàbí ò sí ní láìfù ẹ ìwọ ló ń fowó ra yìí tó ẹ pé yìí ò sí nínú láìfù ẹ ìwọ ló gbéra ẹ lọ sórí platform wọn she never came to your platform ìwọ ló lọ ń fi owó ló lọ ń fún wọn ní star tó ń jẹ́ kó dúpẹ́ lọ́wọ́ ẹ ìwọ ni ẹrú lásán lásán nìyẹn ọmọ tí ìdun ti jẹlí bàbá hate ẹ ìyá hate ẹ abandonment syndrome ló ń bẹ wí ìyá mi ọba ńlá ẹ ẹ ní gbé nǹkan kan dànù lórúkọ Jésù lórí ọmọ ẹ ní sunkún ẹ mọ yan fanda káàkiri lójú àwọn ọ̀tá yín ni gbọgbọrọ báyìí lọ́wọ́ yọjú bọ́wọ́ yín ṣe báyìí gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi gbogbo ẹ̀yin olólùmọ̀tẹ́wà bí àtàwọn tẹ́tún máa jọ ẹ̀ lọ́wọ́ yín máa yọjú ọ̀tá yín lọ ó yóò yọ ẹ tayọ ni Esabod Tòkunbọ̀ ó rí pé ó ti bàjẹ́ ó rí bó ṣe rí ẹgbẹ́ lèmi àti ẹ bí mo ṣe rí oṣù mẹ́jọ ló fi jù mí lọ wo bó ṣe rí wo bó ṣe rí àjẹ́ aláfọ̀fọ̀ ni ẹ ó mọ̀gbà tán bí ẹ ó mọjọ́ tán bí ẹ ó mọ̀ pọ́mọ nineteen sixty six nìkan káwọn kọ́lé bá pẹ̀ ní mọ́mì mọ́mì ó pèrè ẹ̀ ní sixty one ó bá jẹ́ ó ń ṣe sixty one àwọn tó mú ẹ̀ ìyẹn ló ṣe ń bú bàbá ẹ fúnra wọn mọ̀ ẹ́ dáadáa bàbá ẹ fúnra mọ̀ ẹ́ bí ẹni mowó ìyẹn ló ṣe ń bú wọn ó ní bàbá yẹn wà lórí wheelchair ó eighty years old ni ìwọ ń tiẹ̀ bó o ṣe máa pa ó ò ní pé seventy tó fi bọ́ sórí wheelchair èmi Adébímpé ló sọ bẹ́ẹ̀ fún ẹ bó o ṣe sọ pé bàbá ẹ fúnra eighty wà lórí wheelchair tí eighty bá wà lórí wheelchair àwọn ti lo láìfù pé ara ẹsọkùnrin ọlọ́kùnrin ò sí lórí wheelchair ṣó fẹ́ gbọ́ wọn ò sí lórí wheelchair ṣaka lára dá ṣakaṣaka sórí tí bàbá yẹn tó bá yẹ pé ó wà pa bíi tèmi báyìí ni tó wà kándọ̀ tó kún sọ ọmọ tó jẹ́ pé ọmọge tó kún sáyà tó kún sẹ́yìn nìyẹn tí bàbá yẹn bá rọ́ọ̀lù ẹ̀ <laughs> wàá rò pé tírélà ló rọ́ọ̀lù ẹ̀ ni ṣèbí gbàtà gbẹ́ ẹ lẹ́yìn tán torí kọ́bọ̀kọ́bọ̀ ìwọ tó yẹ pé o máa ń ṣa owó lójú títì gbogbo àwọn coins tí àwọn òyìnbó bá ta lẹ̀ àti kíní stọ́ọ̀dù wọn tó fi mu sìgá ló máa ń ṣàtò máa mu náà Tòkunbọ̀ mo wá gbẹ́ ẹ léyín tán mo sọ ẹ́ dé èèyàn gidi èmi yẹn náà ló wá fẹ́ fi ta yín kò ní yẹ ẹ́ kò ní yẹ olóò dárúkọ èèyàn kọ́kọ́ èmi dárúkọ ẹ̀ South Sudan ó ṣe mèrè ọmọ mi PhD holder thank you very much kò dàbí àwọn àwọn nígbà nígbà kí wọ́n tó gba South Sudan yẹn ẹ̀rí wọn ṣe rí tí gbogbo wọn tí gbogbo wọn rí wá ń ṣá bó ṣe rí nìyẹn ò rí bó ṣe rí ṣe bó náà lọ sí Arizona lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ara ẹ̀ ò ti ẹ̀ dán wò mí báyìí ọmọ tí ò tí ìwẹ̀ tó ń dán look at me mo ṣe dé láti ibi iṣẹ́ ni òun náà tí Àbíkẹ́ ó ń ṣiṣẹ́ ó ń ṣiṣẹ́ ṣé gbogbo èèyàn ló máa self-employed náà ń ṣe ibi tó bá wù wọ́n náà lè rìn sí ìwọ ni wèrè tó jẹ́ wípé tó o bá tíì dórí Facebook o lè jẹun oníwàá gbàdúrà kí nǹkan ṣe Mark Zuckerberg kí kí iléeṣẹ́ ẹ dàrú sórí pé olórí burúkú ni ẹ́ iléeṣẹ́ ẹ ló máa jóná àǹtí mi èpè yẹ ni iléeṣẹ́ ẹ ló máa jóná ọ̀nà ẹ. òfóyè kẹra dáradá ìwọ bó o ṣe dé olówó tó òòyì ẹ̀yìn òkú yẹ ẹ padà bá gẹ́ẹ̀tì But get one pound Mary Laura. To get gé sọ̀nà mẹ́ta mẹ́ta tó fi ṣòkú ìyẹ́ ẹ̀ ṣé òkú ìyẹ́ ẹ̀ ò tí ì tó ṣe láti yejọ́ ẹ̀ wàá máa lọ sí bẹ́ẹ̀ ground lójoojúmọ́ òkú ìyẹ́ ò tí ì tó ṣe Tókunbọ̀ ṣé òkú ìyẹ́ ẹ̀ ò tí ì tó the oldest the oldest oldest asylum seeker in Ireland as of that time Oku ye ẹ̀ ò To ì tó ṣe tó bá jẹ́ pẹ́ lómi ni wàá ti rojọ́ rojọ́ rojọ́ rojọ́ wàá ti rojọ́ gbogbo èèyàn ló mọ̀ ẹni tí ò rí jẹ nínú ilé ẹ tẹsípẹtì fàpọ òde nu ilé wọn rí o tó mọ̀nà wọn kí wọ́n máa sọ pàǹtí àbíkẹ́ kò ní nǹkan kan ṣé orí fọ́tò wọn gbà tó ń jẹ̀yà lóde ṣá ṣé orí fọ́tò wọn gbà tó ń jẹ̀yà lóde tó bá lè múra one over one over ten bí àǹtí àbíkẹ́ ṣe ń múra màá gbóṣùbà fún ẹ bóbi jíyà wà yìí rádaràda. Rada ẹni àìjírí ẹni àìjíkò ẹni bí tí ń pọmọ rẹ léèwẹ kùkù lájà orí jàlàjàlà onímúlíkàńká kò sí nínú sọ́mà ẹ̀rín tó kó sí ni tó tún wo tó wọ kiri tó tún gbé tó gbé lérí nínú ṣòfò ẹ tó ní o ṣe ìwọ ń bú bàbá ẹ fúnra abẹ <laughs> fúnra mọ̀ ẹ́ dáadáa kí n sọ kí n fún ní èsì àwọn ọ̀rọ̀ ẹ dáadáa mo mm-hmm. farabalẹ̀ mo gbàpò tí mo gbó títà mo wá fi jókòó tì ẹ́ lọ́rùn ni Tókunbọ̀ màá bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ tèmi torí ibi pẹlẹbẹ òun là ti mọ̀ọ́lẹ̀ jẹ oyè ò tọ́ sí ẹ oyè kò tọ́ sí ẹ nígbà tó ti fẹ́ fi tìpátìkúùkù gboyè lọ́wọ́ ni tó rò pé bóyá ọ̀rọ̀ ẹnu ẹ̀ la ṣe fún ẹ tó kúnlẹ̀ tójú ẹ dúdẹ dànù níwájú ọ̀ọ́ni fọ́tò ẹ yẹn ẹ bóyá alágbàfọbẹ̀ rí gbẹ̀ ó sì ṣe ẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí alágbàfọbẹ̀ rí gbẹ̀ sì ṣe ẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó rí mọ̀gìdì mọ̀gìdì tó rí ṣùkùṣùkù tó rí bàgùjẹ bàgùjẹ tó dáa tójú ẹ dúdẹ tójú ẹ dúdú dànù onítọ́ bá fòrè lò ẹ́ báyìí ló ṣe máa rí fọmọ wọn po ọjọ́ tó bá tún sọ o sọ o stró ṣéèdì ni o insinuate ni o wá dárúkọ mi ni o dárúkọ Gaddafi ni o pè ní káfíkìkìtì o pè ní ìfákìtìkìtì o pè ní brown shoe ni o pè mí lómiyalé ni kò ní. mi ì mọ̀ ẹ́ rárá rárá mi ì mọ̀ ẹ́ mi ì dẹ̀ bá Gaddafi lọ́wọ́ ẹ̀ ṣó yẹ bẹ́ẹ̀ yẹn mi ò bá lọ́wọ́ ẹ èmi àti ẹ ò kì í ṣorogún sórí gàdáfì yẹn gan òun ló ń bí ẹ nínú torí gbogbo ìgbà tó bá wá bá mi ṣe bíìsì bí ẹni pé kémi àti ẹ kára lẹ̀ pọ̀ ká bá gàdáfì jà ní èmi ò ń ṣe irú èmi ò ń bá àyànjá mi ò ń ṣe abátẹnijẹ́ sórí gbogbo àwọn tó gorí mi ẹ wọ́n máa ń ṣoríire ni kí gàdáfì tó gorí mi àmọ́ bó ṣe rí lẹ́yìn ìgbà tá a ṣe tán àmọ́ bó ṣe rí torí the difference is clear ìwọ́n tiẹ̀ abátẹnijẹ́ ni ẹ́ gbogbo ọkùnrin èyí tó bímọ fún ẹ èyí tó fi ṣe boyfriend òrì báyé wọn ṣe rí òrì báyé Láre Ògún báwo ṣe rí tó kú bọ lórí burúkú olóṣì ni ẹ ẹni tó bá bẹ́ẹ̀ dòwò gbogbo àwọn tó bẹ́ẹ̀ dòwò pọ̀ tó ti mú sábẹ́ wọ́n ló máa sọ fún yàn kan pé n tó bá ṣe ẹ ó ti wà níbi iṣẹ́ fifty years ó sì ń ṣiṣẹ́ lábẹ́ àwọn kan kí ló kan tiẹ̀ ń bẹ̀ alára lára ọ̀rọ̀ òun onókú àìsàn okú àìwo báwo ló ṣe mọ̀ àǹtí àbíkẹ́ lọ̀gá pátápátá ibi tí nursing parí sí band eight plus lóbìnrin yẹn kò tọrọ owó lọ́wọ́ ẹ̀ ìwọ ló wá pẹ̀lú star òṣì star tó máa pa ẹ́ star tí ò ní fi ẹ́ lọ́kàn balẹ̀ tí rédèrèdè máa gbẹ̀yìn ayé ẹ̀ àwọn ìwọ ló ń ìwọ ló ń wáyàn kiri ìwọ ló lọ ń tojú bọlé tó fún gbogbo wọn ní star káàkiri ṣoṣoṣoṣoṣoṣoṣoṣo kí kí Facebook tó dé ọ̀rọ̀ ewé ni tó ń wà mọ́yà tó ń ṣe gbogbo ẹ̀ mọ́yà àwa ń ṣiṣẹ́ tiwa ni iṣẹ́ tí mo wọ̀n láàyò òun ni mò ń ṣe orí burúkú tí wọ́n yàn láàyò òun ló ń ṣe yẹn nínú ṣọ́ọ̀tì ẹ òṣì tó ṣe gbogbo tó sẹ́pọ̀ ọdún méjìlá tó ti ń tewé nì ṣé kìí ṣe two thousand and seventeen two thousand and sixteen ló bẹ̀rẹ̀ ewé títà lórí ìkànnì ṣé torí pé àǹtí àǹtí àbíkẹ́ sọ àti sídẹ́ǹtì yẹ <laughs> fún àwọn tí ò bá mọ̀ ẹ́ fún àwọn tí ò bá bẹ́ẹ̀ ni fifteen star kò tó bẹ́ẹ̀ gan-an kò tó fifteen pound ten dollar ni wọ́n máa ń san tó bá send one thousand star ten dollar ni Facebook máa san òpùrọ́ olórí burúkú ọmọ àlè játijáti ìwọ jókòó síbẹ̀ yẹn ó wá mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan ó ní ìyẹn ń tiẹ̀ tó dárúkọ ẹ̀ ó mọ̀ pé ó máa sunkún ìwọ ló ń sunkún àìlèjà nílé bàbá mi ò dé yìí ìwọ lẹ̀rù jàǹbá ìwọ ni ẹni tó jẹ́ wípé tó o bá tó o bá ṣiṣẹ́ gbogbo bó ṣe ń di gbogbo owó ẹ̀ tó ti ń wo owó ewé ewé yẹn ló di di di di tewé ń bu ẹ lọ́wọ́ tó jẹ́ pé ọwọ́ yẹn to sọdò ní tọ́wọ́ ẹ dàbí àyíká Tókunbọ̀ don't try me o má máa gbé má máa má máa sọ̀rọ̀ sí mi má máa sọ̀rọ̀ sí mi torí pé màá pa ẹ́ I kill you with word ma pa ẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ìwọ àbáláàrú ẹ ìwọ tán mọ̀ pé ní mo wó ìwọ lórí burúkú ẹni òṣì ẹni ègbé ó ní ìwò lọ́rẹ̀ẹ́ láti lọ ó ṣe bá lọ́rẹ̀ẹ́ ládùúgbò ẹ̀ ń bẹ̀ yín ò mọ nǹkan tó fojú kọ́ládé rí ni ó mọ ju gbogbo nǹkan tó tí wọ́n ń wù ẹ̀ tó ń wù ẹ̀ pé ìyá wèrè wèrè náà ń pè ẹ̀ ẹni gidi náà ń pè abiyamọ náà ń pè àwa ṣùgbọ́n a lè fi ẹ́ sílẹ̀ kó o máa ṣépè fún àwọn ọmọ ní orí ìkànnì yìí ká má lè dá ìpè ẹ padà fún ẹ back to sender bíbélì mi sọ fún mi pé aṣiwèrè wí ní ọkàn rẹ̀ pé ọlọ́run kò sí ìwọ sọ pé ọlọ́run ìwọ ìwọ ìwọ kàn fẹ́ ẹnu sọ̀rọ̀ ni o believe pé ọlọ́run ò sí ìwọ péré ní spiritualist kí ló spirit spiritualist tó jẹ́ wípé gbogbo nǹkan tó náà ń tà kò jẹ́ fún ẹ kò jẹ́ fáwọn ẹbí ẹ kò jẹ́ fáwọn ọmọ ẹ wọ oṣogun owó dé India tẹ́jọ́ ń yọ sí ẹ àbẹ́ ẹgbẹ́ àtìsídẹ́ǹtì yẹn náà wá àbẹ́ ẹgbẹ́ wá àbẹ́ ẹgbẹ́ wá lẹ́yìn rẹ̀rẹ̀mọ̀dà àríkẹ́ eh, tó ṣe evergreen tó wà lórí youtube abẹ́ ẹgbẹ́ wa àti wá fi rán ẹ létí lẹ́gbẹ̀ẹ́ ó wá agbára títí títí títí títí títí títí ejò wa ń yọ sí ẹ tó wá ń sá kiri ló lè sùn sínú ilé ẹ tó kún bọ̀ ó rò pa ti gbàgbé ni èmi ò ní dá ẹ gbé e torí ẹgbẹ́ lèmi àti ẹ̀mí gan ni mo jù ẹ nínú ayé mo jù ẹ lọ ní ọ̀nà kan ìwọ náà mọ̀ kó tó di pé agbẹ́ ẹ léyìn tán ìyá ìyá ló pè mí náà kò dé you know ejò ń yọ sí ẹ ejò ó ń yọ sí ẹ nínú ilé tí ilé ń lé ẹtọ náà nà ẹ Tókunbọ̀ ó ti gbàgbé ni tó sá lọ tó lọ bá olùṣọ́ olùṣọ́ transfiguration eh, eh, ministry nísẹ̀lẹ̀ tó ń gbé ẹ lọ lóru tó ń gbé ẹ lọ lọ́gọ̀ ojú òru tẹ̀ ń wẹ̀wẹ̀ tẹ̀ ń wẹ̀wẹ̀ etí odò tẹ̀ ń wẹ̀wẹ̀ tẹ̀ ń wẹ̀ tẹ̀ ń wẹ̀ tẹ̀ ń wẹ̀ káàkiri. wà spiritualist ọjọ́ wo ló sọ̀rọ̀ àwa tá a di spiritualist ní ọjọ́ wo ló di spiritualist. ká fún ẹ lóyè náà ibo ló ti gbà á ibo ló ti kọ́ṣẹ́ babaláwo ibo ló ti kọ́ṣẹ́ herbalist herbalist inú ìwé herbalist tí òmọṣẹ́ títù mẹ́rì kì í ṣe herbalist tí òmọṣẹ́ tí bẹ́ẹ̀ lìbù ń eh? herbalist ò mọṣẹ́ tí castor oil ń ṣe herbalist ò mọṣẹ́ tí cinnamon stick ń ṣe tí ò mọṣẹ́ tí licorice stick ń ṣe àbó ṣí èrè mọ́ ni ọjọ́ tó o bá dà mí pè wọ́n gàdáfì torí o máa sunkún pa ni ìgbà tó mọ̀ pé Gaddafi wúlò fún ẹ kí ló dé tó fi lẹ̀ ẹ̀ẹ́n ló wà allergic sí góòdì ẹ̀ẹ́n ló wà allergic sí ná mọ́tò tuntun ẹ̀ẹ́n ló wà allergic sí kì í sí designer n ó wù mí mo fowó mo wà allergic sí ni ah, ah. mo ní mo wà allergic sí ìwọ tó wà allergic sí góòdù òun ló ṣe mú ẹ tó máa kó góòdù mẹ́wàá sọ́rùn tó bá dàbí ti wèrè tí wàá waṣọ mẹ́jọ papọ̀ tó jẹ́ pé wèrè nìyẹn ìwọ tó ń gbé mọ́tò tuntun lọ́dọọdún ṣé ìyẹn ni kí mọ́tò kútukútukútukú táwa rìn ṣó ní kó má rìn títì ṣó ní kó má rìn títì ológo ilé kanṣu ìwọ ló ń gbé ilé kanṣu tó ti ní ó rà láti two thousand and sixteen tó ti ń purọ́ up to this very moment òrìlé yẹn rà àwọn ọmọ ẹ òrìlé yẹn rà nítorí pé iṣẹ́ táwọn ọmọ ẹ̀ ń ṣe wálé iṣẹ́ tó ń ṣe kò tó nǹkan kan ṣe wálé tó ń ṣe péńtà péńtà iṣẹ́ ni o n sọ pé kò ń ṣiṣẹ́ iṣẹ́ ni painter ṣùgbọ́n tó yẹ pé ọmọ èèyàn kan ló ń ṣe painter bọ́ ọmọ ẹ̀ ṣe ń ṣe painter yẹn wàá rojú ẹ̀ káàkiri àbí àna ọmọ ẹ tí wọ́n. tó bá jẹ́ pé ọmọ ọmọ ọmọ kan ni ò tí ì pé twenty five tí ò tí ì pé thirty tó lọ reduce ọyàn bí àna ṣe lọ reduce ọyàn yẹn wàá ké tàbí tó lọ ṣe yín bí àná ṣe lọ ṣe yín yẹn ìwọ ló kọ́kọ́ máa kígbe ẹ̀ arítẹnimọ̀ wí afàpáàdì rìgìdì tiẹ̀ mọ́lẹ̀ wọ́n sọ̀rọ̀ àǹtí àbíkẹ́ oní ìlara ni ó jẹ táyé ṣe ìgbà tí dọ́kàsì jẹ táyé ṣe ló ṣe ẹ̀bọ̀ pé òun jẹ táyé ṣe that means you are not current oh current oh current òun mọ bó ṣe ń lọ òun mọ nǹkan tó ń lọ lórí afẹ́fẹ́ àhesọ àwíwí nǹkan tó ń rí nìyẹn tó bá jẹ́ pé o mọ̀ ni wàá ti mọ̀ pé láti two thousand and nineteen ni Erelu Victoria alẹ ìyálòde of Alárìlà ló ti jẹ yèyé táyé ló ti jẹ erelu táyé ṣe sorry erelu táyé ṣe of the whole Awori land tó ẹ àwọn kábíyèsí mo ṣe mú. ìgbà yẹn ló ti máa mọ̀ wípé láti two thousand and nineteen ni ìyálòde tó ti jẹ erelu táyé ṣe kí ló dé tó fi jẹ erelu táyé ṣe nítorí pé ó ń tú ayé ṣe ni ní United Kingdom àwọn British High Commission wọ́n mọ̀ Nigeria High Commission wọ́n mọ̀ Kenya High Commission wọ́n mọ̀ Malawi High Commission wọ́n mọ̀ gbogbo High Commission ló mọ̀ nítorí pé tó bá ti rí èèyàn dúdú báyìí wọn fẹ́ mọ̀ bóyá nàìjíríà ni àbí kìí ṣe nàìjíríà tó bá rí jẹ ẹ tí ò bá rí jẹ táṣọ tó ń gbọ̀n ṣìkìṣìkì tó ṣẹ̀ṣẹ̀ dé tí ò ríbi tó tó wà homeless àwọn náà máa pè wọ́n á pè wọ́n lóru wọ́n á pè wọ́n lọ́sàn-án wọ́n á pè wọ́n lálẹ́ wọ́n táyé ṣe ní United Kingdom ní gbogbo ìgbà COVID wọ́n pín oúnjẹ ní United Kingdom ibo ni wọ́n ti pín oúnjẹ Indomie pálí twenty ló rán Tóyìn pèpèrèǹpè òun ló fàjà yín dòní tó ná ná one million twenty twenty cartons of Indomie òun ló pín nìbàdàn ló bukú ẹ. <laughs> Ah! ọmọ bòde sọnù ló ṣe kọ̀ǹgádẹ́ ẹ̀rọ síbodè ló gbé fọ́tò ẹ síbẹ̀ gàǹjàgàǹjà ló kọ́ ògo ìbàdàn ó ṣàìmọ̀ pé látijọ́ tó ti ṣe kinní omi yẹn láyé ẹ ti bàjẹ́ ò kọ́lé síbàdàn ò nílẹ̀ níbàdàn ọpẹ́lọpẹ́ pso ọpẹ́lọpẹ́ ìyá àbàdàn adéjọkẹ́ princess adéjọkẹ́ adéwùmí mm-hmm. òun ló sọ ẹ́ dògè òun ló sọ ẹ́dọ̀gẹ̀ ìyá àbàdàn tó bẹ́ẹ̀ ṣe tinútinú tó bẹ́ẹ̀ ṣe tọkàntọkàn àfìgbà tó mu tó tó fẹ́ fẹ́ ẹnu já wáyà tó fẹ́ fẹ́ ẹnu bá tiẹ̀ jẹ́ ó yà mú ẹ ó mú ẹnu ó fi bá tiẹ̀ jẹ́ ìyá àbàdàn sọ̀rọ̀ di ọmọ àkúrẹ́ amúdàsílẹ̀ mógun ẹnu pani ó mú ẹ ó já ẹ wálawàla òun ló mú pso mú ẹ ṣé wọ́n ló mọ pso mú ni ilé ilẹ̀ tí pso náà kọ́ fún ẹ ibo ló bá dé tó bá yẹ kó o ti gbé blọọkì méjì sórí ẹni wàá ti ṣó o wà ló wá kọ́ ló kọ́kọ́ ló gbé ló ṣe kọ̀ǹgádẹ̀rọ ló gbé ló gbé fọ́tò ara ẹ̀ e síbẹ̀ ló ya ara ẹ̀ e síbẹ̀ èèyàn mẹ́rin lórí tó ṣe yẹn tí kì í bá ṣe pé ọmọ àjọbẹ̀rì ti ń jápọ̀ sáyà kọ́ lè bá mọ̀ pé wọ́n ló ṣe kọ́ lè bá mọ̀ pé wọ́n ló ṣe àìmọye àwọn tó ṣe nǹkan tó jù bẹ́ẹ̀ yẹn lọ fún ìlú wọn tó ṣe nǹkan tó jù bẹ́ẹ̀ yẹn lọ fún ìlú wọn orin tí Tolúlọpẹ́ ṣe ni ṣó tiẹ̀ ó tó tiẹ̀ kọ orúkọ ẹ̀ síbẹ̀ débi pé wàá mọ̀ pé òun ló ṣe ó gbé ó gbé ló gbé fọ́tò ẹ̀ sórí táǹkì ta ló rí tó ṣe yẹn ta ló rí tó ṣe yẹn mo tiẹ̀ fẹ́ mọ̀ ibi tó ti ra ìdí àyẹn àtàwọn tó fún ẹ láìdí àyẹn làwọn tó lọ bẹ́ẹ̀ ṣìgun ojú ń tì wọ́n ò lè délùú ẹ ọmọ òṣì tí fọwọ́ ọmọ àlè ọmọ ènìyàn tí fọwọ́ tí fọwọ́ tí fọwọ́ òsì júwe ilé bàbá rẹ̀ <laughs> ah! ó wá gbé ló gbé rẹ̀ sórí táǹkì ló ń No wo pé ta leléyìí èpè náà ń gbé ẹṣẹ́ ní gbogbo bẹ́ẹ̀ èpè torí aláwọn aláwọn èèyàn ń bẹ náà sọ pé ah, ah, irú olórí burúkú wò leléyìí ǹjẹ́ kò tiẹ̀ ti kò ti ju kò ti ju tírà òṣì tí ó fi kóre àwọn lọ sínú kọ̀gádẹ̀rọ tó gbẹ́ ń gbò gbéra ẹ̀ sí tó gbéra ẹ̀ sórí àjà pé òun lòun ṣe léyìí o kọ̀gádẹ̀rọ ẹyọ kan ṣoṣo ẹyọ kan ṣoṣo mílíọ̀nìà ayé ẹ bàjẹ́ mọ̀nìmáníà detimania tó ń pèrè ní mọ̀nìmáníà <laughs> bẹ́ẹ̀ ni dẹ̀tímáníà tó ń pèrè ní mọ̀nìmáníà ìwọ tó da, dáa ò dáa nílé ò dáa níta orí ṣùkùṣùkù orí jálajàlẹ orí jèrèjèrè ìdọ̀tí gbobi tó ní o ti ń tajà ìwọ àtajá ajá ló ń bẹ ẹsùn ajá ló ń bẹ ẹjẹ ajá ló ń bẹ ẹjọ lórí bẹ́ẹ̀dì ẹ ẹni bá àwọn tó ra nǹkan lọ́wọ́ ẹ náà àwọn ajá ni níjọ́ kìíní àná Kàsálí sọ bẹ́ẹ̀ ó ní àwọn ajá yẹn ó ní wọ́n á jẹ ewé yẹn ó nígbà tó bá jẹ ewé yẹn tó jẹ ewé yẹn ó nígbà yẹn ló máa kó ewé tí àwọn ajá bá jẹ tó máa ṣe mọ́jà ẹ lórí burúkú ìwọ ń bú bàbá ẹ fúnra nígbà tó san pátá ni bàbá ẹ fúnra ti mọ̀ ẹ́ bàbá ẹ fúnra yìí pé wèrè pọ́nbélé ni ẹ́ ó mọ̀ wípé ọmọ àlè pọ́nbélé ni ẹ́ gbogbo ohun tó fojú ẹ rí nílé yín níbodè ojú bàbá ẹ báyìí ló ṣe ṣe torí ẹ ló ṣe ń bú bàbá yẹn bọ́n ṣe tiẹ̀ tán tiẹ̀ mọ́nu kéèjì tán máa kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí ẹ lọ́wọ́ nítorí pé wọn mọ̀ bó ṣe ń ṣe láti ilẹ̀ ni wọ́n ti mọ̀ pé nǹkan kan ṣe ọpọlọ ẹ láti ilẹ̀ ni wọ́n ti mọ̀ pé nǹkan kan ń ṣe ọpọlọ ẹ náà ti mọ̀ pé ọpọlọ ẹ ti dọ́bà. ṣìkúrí ẹ̀ ò lè afford ò afford generator so omi yẹn báyìí sìn ọwọ́ náà fi ń fà á wọn ò tiẹ̀ fà á kò sẹ́ni tó ń débẹ̀ ànépè náà ń gbé ẹṣẹ́ pẹ̀lú pẹ̀lú fọ́tò òṣì ẹ tó gbé kalẹ̀ wọ́n wò pé ta lélẹ́yìí tó bá kọjá ń bẹ̀ ó tún gbé ògo ìbàdàn ó kọ síbẹ̀ ògo ìbàdàn <laughs> tó bá yẹ pé bẹ́yẹn lògo ìbàdàn ṣe rí irọ́ ò kì í ṣògo ìbàdàn torí ọmọ ìbàdàn pọ́nbélé lèmi náà orí ni mo fi rìn dé ìbàdàn kì í ṣẹ̀ṣẹ̀ Ah, ò ní plọ́ọ̀tì ò ní ò ní blọ́ọ̀kì kan ní ibi tó ń jẹ́ Ìbàdàn ò ní ò ní kan débi tó máa ní lóko yín ní o tiẹ̀ mọ́ kó ẹ gan pàápàá ẹlẹ́ẹ̀kẹ́pẹ̀ mú òjé wùrà ò lè ò ò ní nǹkan gidi ò láṣọ gidi lórí ìkọ́ tó tí nǹkan ẹ bá wá dáa ni wàá máa ṣépè fún nǹkan oní nǹkan tó ní ẹni tó bá sọ pé kó tó tún doyè báyìí ló ṣe máa rí fún ọ báyìí ló ṣe máa rí fún ọ kò lè rí bẹ́ẹ̀ fún mi àdàbí tó bá jẹ́ pé ìwọ náà sọ̀rọ̀ nípa mi kó àwọn ọmọ ẹ jáde kárí bọ́n ṣe rí ṣe ni ti fífá ẹ̀ ni wọ́n búrẹ́ wa tínà nìkan òun ló da nínú àwọn ọmọ ẹ òun náà lè tún ti mú gbádá kò ṣeé rí ó gbẹ níwájú ó gbẹ lẹ́yìn bí pékeré yábàá kí tínà yẹn bó ṣe tó yẹn láti jọ títí náà ti ń dóko kí tí náà má ṣiṣẹ́ kankan nílùú òyìnbó rí tó bá jẹ́ pọ́mọ ẹnìkan ni kó jẹ́ pé owó bàbá ni tí náà ti ń gbà láti ìgbà tí tí náà ti eighteen tí tom tó ń bọ̀ nígbà tí tom kú tán títí di bá a ṣe ń sọ yìí tí náà ò níṣẹ́ kankan tó ń ṣe tó bá jẹ́ pé ọmọ ẹnìkan ni wàá má ti sọ mẹ́wàá ìgbà ń lórí ẹni tó ń ti trọ́lì áńdà ìgbà ń lórí ẹni tó ń ṣiṣẹ́ ìyẹn nínú àwọn tó ń ṣiṣẹ́ ṣe ń bí ẹ̀ tina ò ṣiṣẹ́ rí ní Republic of Ireland tí gbogbo èèyàn bá wá dàbí tina ṣé Republic of Ireland á lọ síwájú tina ò ṣiṣẹ́ rí ní Republic of Ireland ìwọ tó jẹ́ ìyá ẹ̀ náà ò ṣiṣẹ́ rí ewé yìí ó fi ń dí gẹrẹwu ni ṣe bó ṣe gba disability mortability ló fi ń gbé mọ́tò tó ń gbé ò ní nǹkan kan kí gbogbo wa bá dàbí tìyẹ ká má ṣiṣẹ́ èèyàn wá ti sowọ́ owó island wá ti so dọ́lẹ̀ látijọ́ tó ti dé island láti 1998 ìwọ ọmọ burúkú yìí olójúdú ò ṣiṣẹ́ rí kọ́ńpìnì wo ló ti ṣiṣẹ́ ibo lorúkọ ẹ wà ń bẹ̀ lọ mú payslip ẹ jáde wàá lọ ṣiṣẹ́ agency tó bá agency bíi méjì tó ṣe náà ṣe ló lọ jí wọn ní wíṣíà ṣe ló jí wọn ní commode o lè ní ẹ títí dìsín ló ṣì ń jalè o lè ní ẹ ibo ló ti social worker ibo ló ti ń ṣiṣẹ́ school wo ni tí náà lọ gbé gbogbo ẹ̀ jáde gbé jáde tí náà ṣì ń gbowó bàbá ni ọmọ tó ti forty years forty one year old látìgbà tó ti mú wọlú yẹn ní age six níjọba ti ń take care ẹ̀ abode Abọ́dẹ̀rìn tí gbogbo abiyamọ bá dàbí tiẹ̀ àní island ò ní ní owó kankan mọ́ tí gbogbo obìnrin bá dàbí tiẹ̀ ó dẹ̀ tún wú àwa tá à ń ṣiṣẹ́ wípé ẹni tó bá ṣiṣẹ́ nígbà tó wá jẹ́ pé tó wá ní òun ta ewé ẹ̀ yẹn ewé ewé yẹn gan pàápàá ó ṣàlàwọ̀ fún ẹ òrí bó ṣe rí ni kó tó bẹ̀rẹ̀ sí ní tewé képè ẹ ayé ẹ tó pọ̀ tó báyẹn òrí bó ṣe rí àfi kó ní pàtà morovia kó ní bàtà skilashi kó rí ẹ pa lórí ó pa lórí ovularia kò ń ṣe alopecia ni o kì í ṣe traction alopecia bíi tèmi o ó kàn pa irun ẹ ògùn rí irun ẹ rí tárítàrí òrí bó ṣe rí ni gbogbo àwọn ẹyà folikùsẹ ó ti yọtọ pẹ̀lú sìgá gbogbo ọkàn ẹ gbogbo lọǹsẹ ó ti dúdú and that is why tó jẹ́ pé àwọn tó ń bẹ ẹ ṣe àwọn tó wà lórí platform ẹ àwọn tó mu sìgá bíi tiẹ ni tí wọ́n rí ẹ láwòkọ́ṣe àwọn tó wà lórí platform ẹ àwọn èèyàn yìí àwọn tó ń ṣiṣẹ́ tó jẹ́ wípé they are professionals purely wọ́n á ṣiṣẹ́ níbi tó bá tún délé tó jẹ́ pé wọ́n jẹ́ pé diabetic nurse dementia nurse eh? Ah ah, elderly nurse psychiatric nurses eh? endocrinological nurses endocrinology <laughs> nurses àwọn tèmi ní lọ́dọ̀ mi nìyẹn àwọn tó jẹ́ wípé wọ́n mọ ohun tó ń ṣe age of retirement in the United Kingdom is seventy-one and you are already retired at fifty eight for crying out loud àwọn tó wá ń ṣiṣẹ́ òun sọ fún wọn òun sọ fún àǹtí àbíkẹ́ tó jẹ́ band eight plus a manager in NHS ni wọ́n ń sọ̀rọ̀ sí ẹni tó yẹ pé iṣẹ́ táǹtí àbíkẹ́ ń ṣe wà láìtàláì òun ló ń coordinate àwọn doctors àwọn practice nurses àwọn practice nurses iṣẹ́ tó ń ṣe nìyẹn ó wàá wo omi tó ti ń ṣe meeting she is the chairman of that trust i mean the frontliners ni o and you wàá kàn dúró síbẹ̀ wàá máa jantok wàá máa ja ẹnu àwọn tó ń gbọ́ ẹ wọ́n máa pàtẹ́wọ́ fún ẹ wọ́n pàtẹ́wọ́ fún ṣe ara ẹ ni ọmọ ẹ kò sí ọmọ ẹ kankan tó ń ṣiṣẹ́ àná sálọ nílùú ó sálọ nílé fún ẹ ó pè ẹ ní bad mother are you a good mother ò she ṣe good mother lẹ́kan ògúnbáwò ẹ sọbi tí sobiti ògúnbáwò wà kó tó máa búyàn tó kú bọ̀ o ò lè sọ̀rọ̀ sí mi àfi tó o bá sọbi tí lẹ́kan ògúnbáwò tó o bá sọbi tó wà tó o bá sọbi tí lẹ́kan ògúnbáwò fún tó wà ni máa tó fi ẹ́ lẹ̀ ṣùgbọ́n tó o bá sọ kó o gbé latest photographer. ẹ̀ kó o kí gbogbo wa rí kó o mú jáde báyìí àfi kó o jọmọ gbé ìyá onírílí wá ìyá rílí ìwọ ń bú bàbá ẹ fúnra oníyà kẹsẹ̀tì nìyẹn onímọ̀ ohun ṣoṣo ló ń fẹ́ olóbí oní ó ń fọ tírèènì oní tírèènì ló ti ń gbá onágbálẹ̀ ni iṣẹ́ ni iṣẹ́ ń jẹ́ iṣẹ́ wo ni ọmọ ẹ tí náà ń ṣe ìwọ ọmọ jágbà Tókunbọ̀ owó ẹ wo ló ti fi fún yàn rí even in the empowerment group tó náà ní ìjà ló ń bá wọn jà ń bẹ̀. ìjà ló ń bá wọn jà ń bẹ̀ ò fowó ẹ ṣàǹfààní ẹni bá dẹ̀ gbowó lọ́wọ́ ẹ náà ò lè ṣàǹfààní ẹni bá gbowó lọ́wọ́ ẹ ò lè ṣàǹfààní nítorí pé kò sáǹfààní kankan lára ẹ. E nígbà tẹjọ ń jọ tó ń yọ sí ẹ tó ń yọ sí ẹ tó ń yọjú sí ẹ tó lùmídé ń bá ẹ sùn tó ń bá tínà sùn ẹ o rò pa ayé ẹ máa dáa ayé ẹ ò lè dáa ayé ẹ ò lè dáa ayé ẹ ò lè ta sánsán o wà àǹtí àbíkẹ́ first class lọmọ ẹ má mú ní United Kingdom tó gbé sínú pépà orí yẹn sọ <laughs> onábóra jẹ̀bi Ọlọ́run sára ẹ lóbó pole dancer lọmọ ẹ ń ṣe ló ń ṣe lọ́mọ ẹ even hannah gan pàápàá àwọn ọmọ ẹ gbogbo wọn ló ní ló ní psychological problem ló ní emotional problem ló ní low self esteem tina ọlọ́múrọ̀rọ̀ bùnmi ọlọ́múrọ̀rọ̀ àfùgbò gọ́yùn ẹ̀ tó lọ gọ́yàn ẹ̀ ní tọ́kí tó ṣe yín ìwọ náà lọ ṣe yín gbogbo ẹni bá ti ṣe cosmetic surgery wọ́n ní low self esteem tẹ́ ẹ̀ bá ti tún kọ̀kọ̀ ṣe lára yín ayé yín ò lè dáa nígbà tẹ́ ẹ tún ṣe gan pàápàá ayé yín ò bẹ́tà kò bẹ́tà ìwọ o need implants sí gbogbo bíi tó kú bọ̀ orí tèmi bó ṣe rí bó ṣe yẹ kó ju ọmọ kì í ṣe kó papò kí la òǹdó kó ṣàdédé wà rán ẹ̀rọ ìṣúra gbogbo bí yẹ ìlà ó ṣe àwọn ohun tí yẹn wà bẹ ìṣojú ẹ wà kan kọ́tọ́ pé perpetually nínú máa ń bí ẹ ṣùgbọ́n tó bá smile bíi tèmi báyìí you will never see a wrinkle a máa ní kàn wo ohun òní ó ní wrinkle bàjẹ́ gbogbo bí ẹ báyìí ìlà òǹdó ti wù síbẹ̀ ó dá ó dúbẹ òbúya òbúya òbúya kìsẹ́ẹ̀tì olólùgùn ọmọ kan ọmọ kan bíi one billion tó bá jẹ́ pé ọmọ kan nìyá yẹn bí i don't know her story ìwọ ló mọ story gbogbo èèyàn ìyá yẹn dẹ̀ ń ṣiṣẹ́ ó sì ń ṣiṣẹ́ iṣẹ́ lóògùn ṣẹ́ ìwọ ò ṣiṣẹ́ rí mo ní wo ni Tina ẹ ṣe ibo ni Wálé ti ń péǹtì ní orí ò fẹ́ jóye ní o àwọn kábíyèsí gbogbo kábíyèsí tó ń insinuate tó ń bú lónìí orí adé á dá ẹ lẹ́bi orí adé á dá ẹ lẹ́jọ́ àdàbí sí àwọn kábíyèsí yẹn tó bá déwájú ẹ èyí tó bá déwájú ẹ tó bá wá gbé tó wá gbé nǹkan fún ẹnìkan ṣùgbọ́n tí wọ́n especially kábíyèsí àwọn kábíyèsí tó dáa tó dáa oní abúlé láti joyè ah, ah, ẹ o abúlé kọ́ láti joyè o street láti joyè abúlé kẹ̀ street kan báyìí láti joyè street street kan báyìí baálẹ̀ street kan báyìí street òun láti joyè ẹ kí ló wá fẹ́ ṣe sí i ìwọ ló tún wá sọ nǹkan tó bá wù wọn lọ fowó wọn ṣe nǹkan tó bá wẹ olówó ló lè fowó ṣọ pé nínú ṣáàtẹ o ti dára ẹ lóhùn bó ṣe ń sọ náà ó lẹ́yìn lẹ́yìn wàá tún máa dára ẹ lóhùn nítorí pé o mọ̀ yìí pé you are not coordinated <laughs> you are not coordinated Abake Ọmọọlá how are you you are not coordinated n tó bá kọ ti bó ṣe lẹ́nu wa kó ṣe jápájápá wa máa sọ ọ̀rọ̀ mark tí mò ń sọ lọ pe o pé òun gbàdúrà Tòkunbọ̀ òun náà ń gbàdúrà kí nǹkan kan mark kí Facebook dàrú so that àwọn kan wọn ò ní róúnjẹ mọ́ ṣébi wà nù wọn ṣáǹtì Àbíkẹ́ wà nù wọn ṣé Àbíkẹ́ Jagaban yèyé bẹ́wà jọ́ọ̀kì wà nù wọn ṣé kò kàn ró pé ohun tí máa ṣúgá báàgì Zuckerberg n tó ṣe tó benefit tó fi kó gbogbo àwọn èèyàn tó ti pẹ́ tó fi ń ríra wọn tó wá tó wá rò ó lọ́kàn ẹ pé kó bàjẹ́ ò rí pé èèyàn burúkú ni ẹ́ ó rí pé èèyàn burúkú ni ẹ́ bó o ṣe rò ó sí ọmọ ọlọ́mọ yẹn níta ṣe ń pè ẹ́ lábí agba nìyẹn tó o ṣe rò ó sí Mark nítorí pé. àdánìkan jẹ ni ẹ irú Kọ́ra Òbìdì gbogbo fámìlì kọra obidi ibẹ̀ náà ti ń jẹ kọra Òbìdì ló kọ́kọ́ bọ́ sórí Facebook ńgbà tó yá ẹ̀gbọ́n ẹ̀ násì orí pé òun náà ní cash out ń bẹ̀ òun náà bẹ̀rẹ̀ òun náà di content creator ọkọ ẹ náà òun náà ní page Justin D òun náà ní page irú gbogbo àwọn wọ̀nyẹn orí wọn á bí orí wọn á bí ẹ̀ kàrẹ́mọ́ ògún ògún bá wo àbí kí ló ń jẹ́ bóyá ògún wo ògún sanwó tó náà bẹ̀rẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lórí Facebook yìí náà ni ṣé àwọn Angela ń wóṣù àwọn yẹn tó jẹ́ pé Facebook náà ti ń content creator da daaman tó jẹ́ pe content creator ni wọ́n ṣòro pórí wọn ò ní ṣépè fún ẹni bó ṣe ṣépè fún Mark Zuckerberg yẹn ọmọ ọlọ́mọ òun náà ń wò kí iṣẹ́ ẹ̀ bàjẹ́ bó tó wà ní Dublin kó gbé ẹ lọ sí hòtẹ́ẹ̀lì tó gbádùn jirisin kó gbé ẹ lọ síbẹ̀ wọ́n wá mú ẹ wọ́n gbé ẹ lọ sí heritage ìwọ nìkan wá ń jí logbologbo nínú họ́ọ̀lù tán gbà fún ẹ twenty feet hall àwọn ọmọ ẹ ń pòwe fún ẹ nì wípé you are nobody ò lẹ́bí ò lára ò lọ́rẹ̀ ìwọ náà sọ. So inú àwa ta dẹ̀ lẹ́bí ta lára ta lọ́rẹ̀ẹ́ inú wọn á máa bí ẹ òṣónú ni ẹ òṣó ní bíbélì dẹ̀ sọ ó ní gbogbo àjẹ́ àtòṣó ó ní kán má nísìnyí ó ní ṣe ní kán pa wọ́n ọjọ́ pípa ẹ kù sí dẹ̀dẹ̀ torí ẹnu ẹ ẹnu ẹ náà ló máa pa ẹ ọ̀bọ ẹ ló máa para ẹ Tókunbọ̀ Abọ́dẹrìn lórí peace ìwọ́n tún sọ̀rọ̀ Lizzy Anjorin o lè o o o o lè láìkí ó kàn jẹ́ pé inú ọmọ yẹn ti dáa jù ni o lè láìkí ẹ o lè láìkí ọmọ yẹn. o fẹ́ kò ṣá jẹ́ ìwọ ló ń ìwọ ló ìwọ ni jealous bitch báyìí lórí ìkànnì yìí o ìwọ ló ń wáyàn kiri ìwọ ló ń fowó ra stars tó fẹ́ káwọn èèyàn máa wá sórí platform ẹ tó ṣe ra stars fún àwọn èèyàn gidi bí àǹtí àbíkẹ́ tó ṣe lọ ra stars fún wọn o ò lè dàbí àǹtí àbíkẹ́ àwàyè two white o ò lè ever dàbí tiwọn láéláé.